movemoney jẹ́ ilé ìfowópamọ́ kan tí ó máa fún ni ní àǹfààní àti gbowó tàbí fowó ránṣẹ́ tàbí ra ọjà lórí fóònù yín láì má ṣe wàhálà kan lọ sí ibì kan kó tún ṣeé ṣe. yàtọ̀ séyìí movemoney yá ó ní ìfọkàntán ìdáàbòbò kì í náyàn lówó tó pọ̀ ẹ tẹ étoile cent cinquante cinq dièse kẹ́ ẹ tẹ̀lé àwọn àlàyé yìí kẹ́ ẹ lè mú èyí tẹ́ ẹ bá ń fẹ́ níbẹ̀. gbígbowó tàbí fi ránṣẹ́ lẹ́ẹ̀kan náà ní francs CFA ìfowóránṣẹ́ sẹ́yìn odi kírẹ́dì rírà sílẹ̀ prepaid move sísan owó oṣù fáwọn òṣìṣẹ́ yín sísan owó tvm abonnement canal plus ncr isocel níléeṣẹ́ move ẹ ní àǹfààní àti fowópamọ́ títí lọ mílíọ̀nù méjì sí mẹ́wàá lójúmọ́. láti bá olùgbaninímọ̀ràn wa sọ̀rọ̀ ẹ tẹ òǹtẹ̀ ẹ̀jọ láti gbọ́ àlàyé tó kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán láti padà sí ìpele tó kọjá ẹ tẹ òǹtẹ̀ òfo.